lọ́lọ́kùn jẹ kíkọ́. àwọn ìkọ́ta ṣe ní kékeré a sì ń ṣe tí ìsìn tàbí dàgbà jọ́kọ̀ kì í sun ni ó dẹ̀ lómi lómi lómi lómi títí bẹ́ẹ̀ ní nígbà tó máa ń lómi òjò. jọ́kọ̀ ah, ah, fẹ́ kí ìfẹ́ wúlò fúnra mi mọ́ ni ojoojúmọ́ gbèsè ojoojúmọ́ àá ah, kí ló dé. bàbá yìí kò wọlé lọ́kọ́ lọ lọ́wọ́ ẹ̀ o kí ló dé náà. màá kì í mọ́lẹ̀ lójoojúmọ́ gbèsè gbàṣ. tó tó tó tó tó tó bíi ti báwo mọ́ mi kò yé mi náà. Bọ́lá ni o kì í ṣọmọ bí wọn bàbá ẹ̀ ti láì ti sẹ́ẹ̀sì jù akínúdé máàkì mọ́lẹ̀ ló tó tó aláàkì mọ́lẹ̀ owó lè dáa ṣe pàtàkì nìyẹn ìgbà yẹn nìyẹn àti dàgbà ń sì yìí ọmọ mi ṣé torí sẹ́ẹ̀sì lásán lásán lẹ́yìn wá ń jà tẹ́ ẹ̀ bí tó tẹ̀ ẹ má jẹ́ káwọn Yorùbá yẹn gbọ́n ta ṣé fẹ́ ti ọkọ yín síta ni. ìdá ṣé olùbí la gbé dúró sí mi ò má ìlú ó lọ síta ṣó bí bèbí ṣe gbé dúró sí i ah! mo ní ìdí help mo ní ìdí ọyún tó máa help mi. Elizabeth lẹ́nu ẹ̀ wọ́n ní ìdí ẹ̀pà so o fẹ́ kẹ́lò ní wa máa ṣe ojúṣe ẹ lórí bẹ́ẹ̀dì ni. but jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ sórí ọ̀wàwà ló máa ń fi ẹnu ara ẹ̀ pẹ̀kú báyìí and tó bá délé tán hmm. mi ò ní fẹ́ wàhálà from any angle nínú ilé mi ò dẹ̀ ní fẹ́ owó kankan nínú ilé kò sówó Elizabeth kò sówó ah, ah, so nǹkan tó ń sọ fún mi ni pé o ò ní gbára lẹ̀ fún mi mọ́ Elizabeth ó yà wọnú ilé kí no no no it's okay ṣe bó o sá ni mm. òun sá àbí kò sí problem mm. máa sá kiri mm. eh, Uh, uh, ok kò tẹ̀ sí mi. ṣe bá mi wò ó bá mi wò ó dáadáa o ṣùgbọ́n má pa mí ṣùgbọ́n aláṣejù. ee lọ́jọ́ tó lò fún màmá wèrè ló kù tí ò wá o bàbá yín ẹ sọ̀rọ̀ ẹ̀sìn mi gẹ́ni dúgbà bàbá yín ẹ sọ̀rọ̀ ẹ̀sìn mi ń bá sọ alábíà àbẹ̀yìn ẹ lọ báyìí. ẹ ẹ wo gbogbo ọkọ̀ tó wà nù ọgbà yìí pátápátá mo ti fọ̀ tán mo fi lè mo fi lè mo fi lè eléyìí tó bá wà wò yín bẹ̀ ẹsẹ̀ lẹ́tà ń pè kẹjẹ́ akárigò. ó wà lára ẹ̀. kí ni ọmọbìnrin ṣe ń ṣe nílé. sori pé wọ́n ló ń fi gbogbo ẹ̀gbin rẹ mi mo sọ pé mi fẹ́ ṣe tèmi lọ́tọ̀ n fẹ́ dá lọ lọ́tọ̀ o sọ pé àfi dandan tí bá mu dání look at the time ṣé àti late báyìí. dadi kò possible a lè rìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ mọ̀ pé tá a bá ṣe yẹ ẹ ń fún àwọn èèyàn láàyè láti máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ni. gbogbo èèyàn náà máa rògbò kí kílódé tá ìrèdè. yes ma. ah ìrèdè. yes ma. How are you? Bó ṣe ń wọ́ bọ̀. Well, um, eh? ìwọ ló ń gbà lọ sí event tá a lọ sí. Ah, torí ẹ̀ ló jẹ́ kí mi náà package ara mi sà ẹ wò mí mà. ó ti ẹ̀ da odò odò. ṣé eléyìí ni àbẹ́lẹ̀ ìwé ní agbè. eléyìí da ọ̀yà ọ̀yà ọ̀yà. fún mi kì i'm going to drive myself. fún mi kì. wọlé wọlé bọlá mi. Mm. Eh, má ṣe ọ̀run ṣùgbọ́n. all right ma all right ma. ṣé ibo gbogbo gíní tẹ̀lá fún mi tí mo jù. dédé bí mẹṣẹ́ mi sọ̀rọ̀ náà gà jáde mo ní sọ fọ conversation on o ń bọ́ sí mi létí but introduction yẹn nítorí sọ fọ mo jẹ́ kó rí omi kó ṣe kiri kó pé gidi gan eh, kó pé gidi gan kọ́niyàn kọ́niyàn máa sọ mi sọ fọ mi lè ṣiṣẹ́ géètì kú o nǹkan hmm. máa ṣe kiri máa yára mi bèrè máa jẹ́ kó rí omi kó pé bẹ́ẹ̀ ni ó ṣàṣẹ ó padà ṣàṣẹ lẹ́yìn dedication introduction ma hmm, hmm. communication nítorí sọ fọ kọ́niyàn máa sọ mi but ọ̀gá ràn sọ ó dàbí sọ fọ ìjà wa náà rin ọ̀gá àtìyàwó ó ah! jẹ́ ọmọ tó wà observant ni o ó jẹ́ ọmọ tó wà observant sórí ẹ̀yìn àná lálẹ́ tí èmi mú lẹ́tà lọ bá ọ̀gá náà lé mm. nígbà tí wọ́n wọ yàrá àgbàlejò báyìí ariwo mo gbọ́ pàpàpàpàpàpàpàpà bí ọ̀rọ̀ tàbí àwọn àgbàlagbà méjì láìsàn méke mm. wọ́n wá wò pé ìjà ni ni wọ́n gbé sùn mm. òun náà ni wọ́n tán gbé jáde mọ́jú àárọ̀ yìí wọ́n wà currently fighting. wọ́n jà wọ́n wà currently fighting. honestly i'm telling you hmm. kẹkọọ ń bá wọn jà lórí àwọn nǹkan tí ò ní ìtumọ̀ yìí ọmọ fẹ́yàwó lẹ́yìn lórí ni kò dẹ̀ sí ìmọ̀ta lè ṣe sí. bọ́láńdé kí ló ṣe ẹ́ náà wọ́n ti máa bá mi sọ̀rọ̀ báwo yẹ kó reason pẹ̀lú mi yàn án ṣègbóbìnrin ni wọn náà ok Oh, wọn náà bá tó èjì mi wàá mọ ọkọ tí mò ń sọ ẹkọ tí mò ń sọ ayé ẹ dáadáa. mọ́mì èmi ò lè tó èjì yín kí n máa fi oorun jọ ọkọ mi eh. kí ló Oh, oh, oh. fi sílẹ̀ ah. fi sílẹ̀ náà ṣé bí eh, ó fẹ́ tì mí síta ni uh, no problem mm. very soon màá wọ̀ ta yẹn. ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo sọ pé wàá wọ̀ ta nísìnyí o tẹ̀lé wọ̀ ta mọ́ ọ ní wọ̀ tó bá wọ̀ ta yẹn wàhálà ni wàhálà ni fẹ́mi àti ẹ. ẹ ní wọ̀ ta ẹ má wọrí ẹ yẹ má wọrí ṣe ti gbọ́ ẹ fi wọ́n sílẹ̀. ṣó jẹ́ bí oúnjẹ ni. ẹ fi wọ́n sílẹ̀. ṣó jẹ́ bí oúnjẹ. oúnjẹ ni. oúnjẹ ni. oúnjẹ ni mọ́nì. wọ̀lá sí mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. kí ló kí ló kí ló ń gbọ́ ẹ̀ kí ló ń gbọ́ ẹ̀ kí ló ń gbọ́ wọ́n kì ẹnu. sọmọdé ni ṣé kò lójú kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ojú ọ̀tẹ̀ tí gbogbo yín gan ojú ọ̀tẹ̀ ìbéjèèjì. dábì ẹ̀wọ̀ ẹ̀fọ́ kan yín balẹ̀ nǹkan tá a máa ṣe òun la máa ṣe ṣé ti gbọ́ ah. nǹkan tá a máa ṣe ni ẹ máa fẹ́ yàwó o ah. jẹ ìwọ tẹ má wọrí kò tí yẹ nǹkan tí máa ṣe inú mi ló ń gbé ọjọ́ oh, oh, understand nǹkan tí máa ṣe inú mi ló ń gbé. pọ̀ ni. kí àwọn fi gbé aago yín pé kò lọ kó dáàdi lásìdẹ̀n. kò sí nǹkan ṣaago dáàdi ẹ̀ dáàdi wo ló lásìdẹ̀n. àwọn dáàdi kan náà. bọ̀dá mi eh. wọ́n lásìdẹ̀n. bẹ́ẹ̀ ni. Ah, oh god kí ló máa ń ṣe ẹ̀yin nigerians báyìí ṣé wèrè ní sọkọ ni ṣó wà ní accident ṣó nǹkan accident pẹ̀lú wọn ni. ó ṣe wájú èmi ló ń pè ṣé mi ni two one one emergency number ti lagos state ní kán pè ní kí ló ń pè mí fún. wèrè náà tó bá lásìdẹ̀tì nàìjíríà ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ débẹ̀ ẹ̀ máa ya fọ́tò is that the next thing. ẹ ká lọ sàyà lọ. ká lọ síbo. ẹ ká lọ síbẹ̀ náà ni. Yes. Ah, okay bákan náà ni wọ́n respond ara um, mi. bákan náà. eléyìí tí mo kó tó ń surprise mi ni pé ah, ṣé báwọn àtàwọn parents wọn lọ́jọ́ ní accident yìí ìyẹn àwọn parents wọn ti ń respond kí ni títí wọn kí ló ṣẹlẹ̀. wá ọ̀tọ̀ ni o sọ náà ó kọ̀ jẹ́ pé ibi tí accident yẹn gbà lára tiẹ̀ ló le jù ọjọ́ kan lọ́jọ́ wọn àti àwọn parents ẹ̀jọ̀ ní accident àwọn ti wà ókè abẹ́lẹ́ ọ̀hún náà nìkan náà bá fóònù àlàáfíà ṣé o ti fún náà christmas yẹn. sọ̀kànlẹ̀ sọ̀kùnkùn sóṣùpìrì nírìn àjò mi ọ̀nà mi kò má dojú rú ẹ̀yà orí ojú lọ́ba ara òkùnkùn ọ̀dà bójú eh. oh, bá ti fọ́ tètè bá ti oh, di kí tuntun àtọ̀sán àtòrú àdìdúdúrà ó àdàkẹ́ lọ́rọ́ àwa madam, èrò má dàbí ìdánimọ̀ ayé àwa láyé bí aláìsí bọ́ fẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀dá mi ò fẹ́ má sọ mí sóògùn wá. imagine it? I don't know. For how long will she be blind and deaf for? Um, madam, it's a gradual process. I can't see for now. You can't see for now? Yes. I don't know. Ẹ ṣe kúkú làmọ́lẹ̀ fún wa wípé ọmọ wa ò lè wúlò fúnra ẹ̀ mọ́. Nígbà tí títí di, Told you fọ́, kí Kilo kàn? Ọmọ tètè mi màá rí ọ. Ah, àmì àmì. Ó dẹ̀ máa gbọ́ràn. Àmì o, àmì Jésù. Lórí pé ọba tí mò ń sìn kì í ṣe ọba ìka. ah kì í ṣọba ìka o. and that girl that girl does not deserve such. at all she's too young. doctor tí ẹ bá lè ṣe ẹ jẹ́ kí n fly abroad. yes. mo mọ̀ pé ọlọ́run àtẹ́wọ́gbà á dẹ̀ ríran á gbọ́ràn lágbára ọlọ́run. àmì jésù àmì jésù àmì. Oh, ṣe rí eh, èmi náà ṣe àmì sí àdúrà tó gbà nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ṣe rí àwọn instruments wọn lò ní abroad àwa náà nílò ní nàìjíríà wà bíbá yìí àmọ́ nǹkan ọ̀kìn jọ wá lójú. ẹ jọ báwo ló ṣe fẹ́ jọ wá lójú kan náà. ṣé bí mò ń béèrè lọ́wọ́ yín sí pé for how long ẹ ní definite time kankan láti fún mi. ẹ wo ẹ tẹ máa wulẹ̀ bọ́dà ara yín rárá nítorí kí ni èmi ti mọ ibi tí ogun ti wá èmi ò wá ní la ojú mi sílẹ̀ báyìí kì í jẹ́ kí àwọn olórí burúkú kan pápákádà ọmọ mi dà. o madam ẹ calm down ọlọ́run máa fún wa ṣe. àmì o àmì. in as much as party believe. kí ló ṣe wá tá a believe ìgbà tá a lọ lọ́run mi tá à ń sìn ó jẹ́ ọmọ mi ò lè fọ́ kò sí afọ́jú kò sí ajití kankan níran mi. ẹ jẹ́ ká fi wo ìsọ̀wọ́ náà. ẹgbẹ́rún ló ló bàbá mi wò sọ. kálí. ó máa gbọ́ràn. àwọn ah, ọmọ láti gbọ́ràn nígbà tá a sin ọlọ́run. bẹ́ẹ̀ ni o. mo dẹ̀ mọ́ pé ó máa ó máa ríran. ó máa ríran o kò sáfọ́jú kankan kò sádìtì kankan ní ìdílé mi dọ́júdájú láti ríran o láti ríran o. olúwa wà lókè. bọ́lá tèmi. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí yẹ́mẹ̀mẹ̀ sógúndọ́gbọ̀n ilé ayé ajá ẹ̀sìn à ah yémi ẹ káwọn ma yẹsùn ẹ kọjọ mẹ́ta ma yẹsùn ẹ wíyí ma àdúpẹ́ ma wọn wá ẹ wọn wá lè kó tẹ ẹ jáde sí ilé o àwọn olùkọ́ tí madam wà ní bẹ́ẹ̀ ẹ kọjọ mẹ́ta àdúpẹ́ jáde kẹ máa ń gbọ́ orin dáadáa ah, ah, èyí orin kí dọ̀tẹ́ gbọ́. èwo ni kí dọ̀. ẹ oyin náà béèrè náà wọ ọmọ léwu kọsọ iṣẹ́ wo ló fẹ́ ṣe wà láìta láì mo fẹ́ tààjẹ ẹ náà lè tààjẹ o. tàṣẹ. ẹ lè ṣàjẹ àwọn rèmítẹ kọ̀ǹpútà. Oh, <laughs> yahoo yahoo àwa oh, ti kọjá gbogbo yẹn èmi ò ń gbọ́ gbogbo àwọn orin àwọn kékèké yẹn bí àwọn arúnà ṣọlá àyìnlá ọmọ wúrà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáláà àwọn ọmọ gbọ́. ara ti dára àgbà. ẹ bẹ́ẹ̀ ni ọlọ́dọ̀ mi. ẹ bá mi mú un kún bọ̀. ẹ ti bá lẹ̀ ṣe tán ohun pé o jẹ́rìí mi bẹ́ẹ̀ máa lọ sí ẹ kó wọ́n lọ́mọ dáadáa yẹn. mọ́mì mọ́mì. Mami, mọ́mì ọkọ mi jókòó jókòó jókòó mọ́mì jókòó ah. ọlọ́kọ mi yóò lọ. bó ló lọ ẹ kí ló ń wá àti pàápàá bó ni ìyá ẹ wà gan pàápàá. Ah, ẹ ra mà ìgbà wọlé wọlé títí sí mu wọlé o dẹ̀ fi ọmọ yìí sì kọ́ kalẹ̀ sínú pálọ̀ bíbá yìí. Ah, ẹ máa wo wàhálà tiẹ̀ náà ni mò ń ṣe ó ṣe lo oògùn tó ń sìn ni mo á kó oògùn àti kọ́ọ̀pù àti drink tó fi lo oògùn ẹ̀mú kó lọ sí kitchen. ọba ò wá ní ìfikọ́pù lẹ̀ ó ti ń dìde kó má lọ forí gbà kọ́kọ́ ó ti pè mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì. ọkọ mi mo wà ń bì ẹ wò jẹ́fà alẹ́ wò wà ní lábúrò ogun tó dẹ̀ wà lẹ́yìn ọlọ́run àbá wa ṣẹ àmọ́ ká tún máa dá mi mọ́. wèrè tó ń sọ bí dà ẹ pẹ̀lẹ́ ẹ à. nígbà ojú olórí òṣì ni sọ́dọ̀ ogun ológun àtọ̀sí yìí. ẹ̀yin ló yẹ kémi blame àjọ ń bọ̀ ẹ́ rìn fast bíi pé ibi tá à ń bọ̀ yìí sìn afẹ́ wọn ti fún time frame tá a bá pẹ́ débi à nílé wọlé ẹ̀ ń sáré bọ̀ mo dúró. ìwọ ń bọ̀ mí mo wà pressed ṣé kí n má tọ̀ ni ẹ̀ ń sáré bọ̀ ìgbà tẹ́gbẹ́sìn wọ́n ti sáàfin àbí èmi ò wọ́n jẹ wá bì. owó ẹ jẹ́ ká fìyàn lẹ̀ sista mọ́mí bọ́láńlé àti sista again ẹ̀yin méjèèjì mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe é pé ọ̀rọ̀ yìí ẹ̀ẹ́rì kan tèmi ń rí o ọ̀rọ̀ yìí it is not social. it's not medical. spiritual ni wọ́n wòye o. ogun kan lélẹ̀ no no ẹni sùúrù o báwo lọ mọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí ló ń ṣe ń tẹ́ regret mi ti sọ ẹ̀ regret ẹ kí lẹ́yìn fọ́ sẹ́nu fún now ọmọ ṣe máa lásídẹ̀ǹt ojú ló làálẹ̀ yìí etí ni ò gbọ́ràn yìí wọ́n ti wá try everything medically kò work ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ lè bọ̀ ẹ jẹ́ ká lọ spiritual ẹ jẹ́ ká tẹsẹ̀ ló bọ̀ ọmọ yìí ti dáa ju pé ó kàn ṣe ń wò bí mm, máńgò ṣẹ̀rí yìí o. Mm ṣé o fún nǹkan tó sọ kò lésì ni. Ah, ẹ wò ó mọ mi ò tí ì mèsì tí màá fún wọn ní mọ ṣé àwọn ìjà kó fẹsẹ̀ gbá bẹ̀ yẹn o. kò ní fẹsẹ̀ gbá mà kò ní fẹsẹ̀ gbá. Elizabeth ìrẹ́ ò mèsì tó máa fún mi very good. Ah! sista. torí wo la láṣọjá mọ̀ nílẹ̀ o. ó ra yí ẹ̀ báyìí ó ra ọmọ mọ̀ ẹ̀ ó yà wọ́ọ̀ká òtún kó wọn á ju wa ṣe pé ti rí pé ọ̀rọ̀ òpònú ló sọ. àǹtí mi ẹ̀yin ló yẹ kẹ́ báyà bọ́lá ń lè sọ̀rọ̀ ọmọ èèyàn wà nínú problem tó wà yìí ó wọ lace tí èèyàn máa fi ń jáde èèyàn máa fi ń jáde anniversary ní ṣọ́ọ̀ṣì ó wọ̀ yẹn ó jókòó sí ilé ní pẹ̀lú problem tọmọ yìí ní kó ẹ̀ sísá. kí n ti yá ni kò máa sọ àsọtán ọ̀rọ̀ sẹ́ẹ̀ ṣé o rí pé wà tọmọ yẹn wò ó mú alájẹbẹ ni pé àjàwò òpònú ká wá bí gbà lọ. àbọ̀ ọ̀pọ̀ tó mọ̀ kọ́mọ́ kájú wájú èèyàn dàtí pé we are fools ayé òfò ti tọ́ lọ́mọ òfẹ́ rọ́ mo ti fọ́lẹ̀ òun tó wọ́n kà òtútọ́ yẹn ó máa wà padà ẹ̀sán tẹlifíṣàn ẹ̀sán ẹ̀sán wáyé. kíkọ́ kí ni ní ti ọ̀sẹ̀ mo wá yẹ̀wò bá mi yé kọ́mi tọ̀tẹ̀ fi wá tán ọjà ìdí ẹ̀rọ pa kàtúkọ̀ wá yé ẹ̀tàtàjẹ́gbà àwọn àti máa sọ̀rọ̀ àtọ̀fẹ́ ẹ̀kú ẹ̀ gbẹ́pálá tẹ̀lé. sí ọ̀rọ̀ yìí ẹ̀ẹ́rí nǹkan tí mi ń rí ọ̀rọ̀ yìí it is not social. ọjà funfun ọjà funfun ọjà mọ wá. má sá lọ. ibi tẹ́ ń lọ jìnnà ibi tẹ́ ń yà sí ló pọ̀ ṣebí lórí ọ̀rọ̀ ọmọ yín ni. Eh, títí ẹ̀ dé. bẹ́ẹ̀ ni. ojú ẹ̀ méjì tó fọ́. Eh, bẹ́ẹ̀ ẹ má mi kọ́. ẹ wọ ọkọ yẹn. ibẹ̀ gangan lẹ lọ. pé kí n máa lọ ibẹ̀. ṣàgbọ́n ẹ má pẹ́ ibi tẹ́ wá yìí. Ah, ẹ ṣe ẹ ṣe sà ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ sà o. bíbá ìfún mi ni mo dé ti ń lọ látàárọ̀ mi ò bá lè kọ̀kọ̀ pàdé rárá igbó everywhere igbó igbó igbó ni wọ́n dẹ̀ ni mo máa rí solution ní bíbá ẹ jọ̀ọ́. èrè orí ọ̀rọ̀ ẹbọ ni wọ́n ní kó ṣe kí lọ lábì ń pè bímọ rẹ àpèjì àpèlà sálọ mọ̀bọ̀ mọ̀bọ̀ sálọ mi ń pè bímọ rẹ àpèjì àpèlà. gbóhùn abẹ tìyégbò tí abúláàdì tí so nígbàjámọ̀ ẹ̀rọ kó ọ̀wọ̀n ẹ̀ka ọdẹ aṣọ ẹkùn ní òtólúwọdé ajẹ̀rọ̀jùbọ̀nà ọ̀wọ̀n ẹ̀ka ọdẹ. <laughs> ó yọ̀ lẹ́nu parí wọn. ẹ bá ti jẹ́nu wọ́n gbọ́dọ̀ yọ̀ lẹ́nu àwọn olórúmọ̀nà àwọn lábíàmọ́ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí wọ́n ṣokùnfà rẹ̀ dé ẹ ó yé mi. ọ̀kadì ṣé bí nítorí ọmọ rẹ tí ọ̀gbọ́rọ̀ tójú rẹ ò sì ríran ní ló ṣe dé yìí. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. ọ̀kadì ah! elédùà ẹlẹ́sìn ọyán òjò olúgbẹ̀dù ọ̀run ọ̀kẹ́kẹ́ tí fọ́n kéyìn ẹni kó tó fọ́n gbádéjòkó ọmọ ẹni tí fọ́ fún lókè àlọ́ ọmọ alẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ wọn jáde alẹ́ rọ lọ́bẹ̀ wọn ọjà ẹran fífi alákẹ́dùn ọmọ ilé alágbẹ̀dẹ òrìwọ̀yà ibi wọ́n gbé rọgbà ibi wọ́n gbé rọgbà àwọn dáhùn ibi wọ́n gbé rọwọ̀lọ̀ lọ́lẹ̀dẹ̀rẹ̀. lágbà lọ́wọ́ àwọn onílẹ̀ lágbà lọ́wọ́ àwọn abiyamọ ọlọ́jà gbọ̀rọ̀ gbọ̀rọ̀ apàtọ funfun ara ọmọ rẹ̀ yọ̀ yà yọ̀ lè sọ yọ̀ lè gbọ́ kódà yóò rí hàn kedere òun náà ó yà ibi ọ lọ nǹkan ọba lè tọpasẹ̀ àṣírí dẹ́yìn ewu bàbá ẹ má jẹ́ kí n tàn yín ṣé rí mi gangan fara mi mọ̀ mo ṣe débi báyìí o torí mo ṣe ń bọ igbó igbó igbó igbó ni mò ń kọjá lára ẹ báwo mo ṣe á fẹ́ mọ́ mi débi báyìí. ọ̀kárì ah, ọ̀kárì ìbò ti dé yìí gan-an lẹ́nu yìí tọ́wọ́ bá tún mú padà wá ọ̀dà lójú bọ́ọ̀sì dé yìí àwọn olùlànà yóò lànà fún ọ bó ti mọ́ ọ lọ ọ délé láyọ̀ ọ dá lójú. ẹ jọ bàbá mi ò mọ bí mo ṣe máa padà. ọ padà ìwọ rárá gbà bó ṣe gbà mu adídíra ó pẹ́ ọ̀nà jì gbogbo ẹ̀ gbogbo di kọ́ni kése jábí kulé àbùkù tó kó àti kulé àti kú oko. Ah. Wọ́n wọ́n ṣé kò sí. Ah. Kí kí ni fi tó fi ṣe ṣúkẹ́ṣúkẹ́ dìde ni. Elizabeth báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí mo ṣàṣọ fún ẹ pé dókítà sọ fún mi pé nǹkan tó fa yẹn situation yẹn ló jẹ́ kí performance mi lò ipò mhm. ó dẹ̀ máa take time there. ẹ ṣe wọ́n ti place on medication torí pé mi ò tiẹ̀ rí yàtọ̀ látijọ́ yìí. Elizabeth Elizabeth báwo ló ṣe máa ṣe báyìí díẹ̀díẹ̀ ló kàn ń ṣiṣẹ́ náà ó ṣàwọn pé mi náà ṣe irú èèyàn báyìí ó mọ bí ṣe ọmọ performance mi tẹ́lẹ̀ náà fún mi ní time with time máa ń perform dáadáa. èmi ò ní time o ṣó time time time time kò yé mi o ó ṣàwọn pé obìnrin ni mí ó dẹ̀ ní limited time táwọn obìnrin máa fi ń enjoy ìkíni ọkùnrin nìwọ at ninety you are still standing afúnmi kìíní ìnà àsìkò bí rèé jẹ́ kí jẹ́ kí gbádùn ẹ̀ dáadáa. kí ló ń try láti insinuate. Ah, mi ò mọ ohun èmi ò mọ̀ èmi ò ní fẹ́ kó jẹ́ kí n ṣe nǹkan tí mi ò láìkó mi yẹ kó ṣe nǹkan tí mi mi yẹ kó ṣe nǹkan tí mi ò fẹ́ o. ìgbà bá ní gbogbo ilé ló bẹ̀rẹ̀ sí ní kó dùn kínní ìbá. ìwọ kọ́ ló fi kọ́ mi ni owó ló fi kọ́ mi náà wọ́n ti fi bà mí jẹ́ náà ó fi bà mí jẹ́ tọ́ǹsì gbogbo ilé ìtú ìṣẹ̀lẹ̀ eh, mi ò fẹ́ gbogbo ilé yìí o mi ò fẹ́ rárá ni eh, eh, ṣé wọn náà rí sìn ó ti dórí kodò ó ti dórí kodò nísìkò síkò tó máa ṣe mọ́ ibi ń pa kínní o fẹ́ jẹun o ọlọ́mọ ìkókò ló ń jẹ méjì tó ń jẹ o ṣàánú mi o ṣàánú mi o bí ẹ̀kọ́ tún lọ bá dọ́kítọ̀ mi àbí bí olóògùn míì tó yẹ kó lò òkè jẹ́ ká tiẹ̀ kúrò mẹ́ka lọ sọ́wọ́n àwọn traditional kìíní kan kìíní kan tó máa ń po gbogbo kìíní ẹ̀kọ́ pò fún ẹ kó dá jẹ. ṣé bí gbogbo ẹ̀ náà ni máa ń lò gbogbo ẹ̀ ni máa ń lò kí n tó délé o mọ nǹkan tí máa ń lò ń ta kí n tó délé o. bíbí àti gate right one ebi akínbi náà bí lọ́wọ́ èèyàn. Eh? Elizabeth eh? then lọ tún wẹ̀wẹ̀ màá tún wá start all over again. yóò wẹ̀ yóò wẹ̀ bí ó tún níra wo tó wá dáradára wọlé ní. Mm-hmm. kàkà kó sọ̀rọ̀ ara yá jẹ́ obìnrin ló ń bíjọ ah, ah. Bola, Bola. ṣé kí n ṣe pé àbíkún fún wa sọ lóògùn òde fíwá ẹ̀ wọ́n nígbàgbọ́ pé pẹ̀lú ipá àtàgbàdo ọlọ́run mo ṣe ṣe. ẹ jọ̀ọ́ dókítà mo fẹ́ bi yín níbèrè kan ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé alpha ṣé improvement kankan ti wà ṣe n pọ̀ dọ́kítà. mo wà níbọ̀ mo wà níbẹ̀ kí n mọ ibẹ̀ improvement tàbá sọ pé wà náà báwo ló ṣe fẹ́ gbọ́ àbọ̀ ń gbọ́ díẹ̀díẹ̀ bọ́lá nǹkan kan tí ẹ máa tásẹ̀ létí rárá rárá. àbí kò máa fẹ́ sọ ológun kékeré àwọn ọmọ onígbàgbọ́ pé láì dúró àti agbára ọlọ́run ìpínpẹ́ ti máa wà. Bọ́lá. Ah. Dáìbà tó gbé wọn ni wọ́n máa tọ́ láti pè kó wa gbé e lọ sílé kó wa máa fi di ọ̀tún àmọ́ tó ní kó bá mi rí tán ni. Yeah, um, Rede, Rede, Rede, Rede everyday ra òun náà ló ti kú last òun ló kú last. ẹ dókítà. ẹ ṣì wá nu bí sami feel everybody látẹ̀kọ́ tí n bá wà ń bí nà bá má má dàkí nínú bọ́lá take it easy. dókítà. Ah, má ẹ fẹ́ sọ fún too jìn kìlìkìlì báyìí là ń bọ̀ ẹ̀mí ń bá mọ̀ ni bá kúkú ṣe múra gẹ́gẹ́gẹ́ jù báyìí bá fi fìlà sí gbogbo ẹ̀ sí. ó wọ ókè bó ṣe wà àmọ́ tí máa ní pé ibi tá à ń lọ jìnnà ṣé wà á sọ pé òun lọ ṣé òun ló gbà. à ń bí mi ọ̀bí mẹ́tàlá mi dá mélòó lára mi kí wọ́n kọ́ṣẹ́ fún mi lọ́wọ́ pẹ̀lẹ́ téèyàn rí bí ìtì ní ọkàn ìyá yóò ra nǹkan gbé kùtù fún yín. mo ń wábi tó tó quiet gan tí téèyàn ò mọ̀ bẹ́ẹ̀. ẹ ẹ ti rẹ bẹ́ẹ̀ sí. ó máa jẹ́ kó lè 네. 아, 어디 갔어? 야, 박스, 박스. 네, 네. Parking, manual parking, parking. Park, park, park. Dah ibai, dah ibai dah. Park, park, park, park. Diam dah. Diam dah. Eh, eh, eh, dah tahu. Ya, ya, ya. Ya. jọ̀wọ́ kó ní káàkiri lọ́ra sun ẹ̀ lọ́tọ̀ lálẹ́ yìí o fi mí lẹ̀ o ra fi mí lẹ̀ báyìí jọ. kí ló dé náà ṣé wàá avoid me. bẹ́ẹ̀tì báwo ṣé bó ṣe wà on medication. Ah, ah, Elizabeth ṣe bí èyí tá a bá ṣe lálẹ́ yìí máa fi mọ performance mi bóyá oògùn táwọn doctor àbí àwọn àgbo tí mò ń lò bóyá ó ti ń ṣiṣẹ́ dáadáa jẹ́ ń what's it. Mm ibi ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ ètò ètò wáyé ní ẹsẹ̀. jọjọjọjọ wọ́yìn wọ́yìn fìmílẹ̀ fìmílẹ̀. kí ló dé náà. respect mi ni. ṣé o fẹ́ fi ara tèmi ló fẹ́ fi ṣe tẹ̀sán. tẹ̀sán bíi ti bá wo Elizabeth tẹ̀sán bíi ti bá wo. Mm oh ok o fẹ́ fi ṣe experiment àbí ọ̀hún débẹ̀ tán wàá máa sọ pé ẹ ó ti rẹ̀ ẹ́ kíní kan ṣe pàkọ́ ẹlẹ́dẹ̀ kíní kan kíní kan kíní kan ó mọ wá ah jojojojo sórí alẹ́ yìí mi tẹ mi ò fẹ́ sórí o kò ra fèmí sílẹ̀ mo ṣe wá. kí ló ń sọ lẹ́nu tí ò dùn Elizabeth mo fẹ́ ní ṣùlọ́kà ni nà hmm. mo ní ẹ̀tọ́ sí kíní nítorí pé òun ṣe ìyàwó Sàrà lọ́dọ̀ mi hmm. àní mi náà ń ṣe ọkọ Sàrà lọ́dọ̀ ẹ̀ hmm. so anytime tó bá wù mí tàbí tí ara mi bá béèrè fún ẹ̀tọ́ mi ni láti wọnú bí. inú bá ẹ jiyàn ẹ lóòótọ́ mo máa ń pé o sanwó orí mi ò jẹ gbèsè orí mi ṣùgbọ́n right now ó ti rẹ̀ mí ìyẹn ṣàpọ̀ understanding kan àfihàn. Elizabeth má ṣe báyìí. àfẹ́lẹ́ ah, ìbẹ̀rẹ̀ marriage wa. ẹ ẹ nǹkan náà máa fi bẹ̀rẹ̀. àfilẹ̀ ìbẹ̀rẹ̀ máa rí i. àtọ̀ mi ó wá fi mí lẹ̀ o ó mọ̀ pé tó bá tọ́ mi sí ti má bẹ̀rẹ̀ sí ní kọ̀m̀pìlì wọn pé òkè láìkẹ́ ó wá fi mí lẹ̀ o má tọ̀ mi rárá o. àwọn olùwà di báyìí. ọlọ́run gan náà di báyìí. a lò ń sáfara. àìlè ti sálẹ̀ alẹ́ mo sá mo sáré ilé. kàkà ò ń yèrè egèrè owó ńlá owó ọlọ́run ó má má fún wọn wà ẹ̀ tí ò máa lówó lọ́kọ̀ máa láyé gbà. òkú ni ẹ tẹ́yìn ò bá lówó lọ́kọ̀ ó dàbí kéèyàn òkú ayé lẹni tí òkú lọ. òkú ayé ni yóò tún wá jẹ ìdílé ọ̀hún. bí èèyàn bá wáyé tẹ́yìn ò lówó lọ́wọ́ hmm. bí ẹrú ayé ni. àbí kọ́ bí ẹrú ayé ni. ẹrú ayé ni. kéèyàn lọ kú dànù gan èèyàn lè má rọrùn wọ. wà tó bí èèyàn bá kú yóò wá jì àlàyé yóò tán jẹ láti àmọ̀ torí olówó lọ. yóò jẹ torí gbàtọ́ bá dé mọ́sálásí tán sọ pé bísẹ̀bílì láyò bísẹ̀bílì láyò téèyàn dé mọ́sálásí tán pé bísẹ̀bílì láyò tọrọ ọmọ jáde. Hmm. ọtún dé sọ́ọ̀sì wọn ní ìdá mẹ́wàá ẹsẹ̀ tọrẹ àánú. ọtún ah. wà wọn lọ́sùn ẹ̀kọ́ sùn lọ́rẹ́ o ìyá mùtúbò bàbá mùtúbò ẹgbà ọ̀rọ̀ wọn ah. kéèyàn kúkú jẹ mọ́jèlé kéèyàn kú dànù gbádùn ara ẹ o hmm. eré ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wá ní ariwo àwọn ẹ̀ ń gẹ́gẹ́ tí mo jẹrọ ayé báyìí gbẹ̀yìn àárín po akẹ́bàjẹ́ ah! ló gbé mi lọ́ngà. ire rẹ náà ló dé ni àbí owó oṣù rẹ la fi ń ṣayé báyìí torí kò yé mi ah! ilẹ̀ ló ti kún yìí èmi kan ojú mi tí wọ́n ti báyìí báyìí. o ẹ ẹ ire mi ló dé torí ẹni tí ọba wa mọ bí ẹgbẹ́ ti là. Ah, yóò máa sáré kú èyàn sáré kú orúkọ ń ro wọn àpèjẹ ti ń yẹ mí báyìí báyìí wo wo wo mọ́dàn gara lọ ẹni tí bá wò sẹ́jú àkànní yóò pẹ̀lẹ́ tí omi. yóò pẹ̀ yóò gbẹ èyàn wò sẹ́jú àkànní. èyàn gbẹ yóò gbẹ̀lẹ́ tí omi alo alo alo sukudi ẹ ẹ alo mama alo yawa ẹ ẹ à ẹ ibi tí mo wà náà wá jìnnà sílé ẹ kí n máa bọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ọ̀dà ẹ̀yìn mo kàn yín lára fẹ́ mo kàn yín lára ń bọ̀ ń bọ̀. wọ́n sì ti sọ pé ọ̀sẹ̀ fàájì lọ́wọ́. o ọlọ́run ọ̀mà nílé ọ́nlé. ìmọ̀ àmì àṣẹ. ọlọ́run nílé ọ́nlé ẹrù ẹ. àmì ẹrù. bí ìyá bá pè yẹn bí èèyàn ọba jẹ ìyá ó jẹ olúwa rẹ. bẹ́ẹ̀ni ìyá ó jẹ olúwa rẹ. ìyá ó jẹ. ẹ dákun ẹ má jẹ àfọlẹ kí n fi ibi tí mo ní bàbá mi ní lọ́wọ́ kọ́. àbí ẹbu ti bí. àmọ́ èrè dákun dúró náà o dúró náà sọrí béèyàn bá lọ́mọ ńlẹ̀ èyí ń lo eléyìí o. gbọ́dọ̀ mi kí ló fi ń ṣe é bí ọmọ ìjòyè èmi hmm. ah, ah, kò sí gbà kẹ́kẹ́ tí mo wọ náà lébàá tí mo sọ pé ìyàwó mi là yóò kùn ẹni yóò kùn pátápátá bọ́bá wa kọ̀ bọ́bá wa kọ̀ lálẹ́ yìí tó ní tọ̀ wọ́n rẹ̀ wọn òun náà fẹ́ sakọ́ òun ń pa tẹ́dé wọ́n kì í wọ òsàlẹ́sà. Ah, yóò òsàlẹ́sà yóò bó lórí o. yóò bó kọ̀ọ̀kan ah. ẹ̀ẹ́dẹ́ tẹ̀lé. torí pé ìtọ́ jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé tọ́ ọba ìlú kíni ìtọ́ tọ́ ọ̀dọ́mọlẹ̀ tí kíni ẹ̀ bá gbéra báyìí gbígbà tó jó rọ̀ ni ti wáìpà téèyàn ń lò ní ìṣẹ́jú ìṣẹ́jú òun yóò máa wáìpà ọkọ̀ ni wí wí wí wí. ẹ̀jọ̀ pé àwọn ah, gbọ́dọ̀ pẹ́ńtà mo ti di pẹ́ńtà gan ni. ẹ ẹ àti pé síbẹ̀ náà ìyàwó rẹ̀ fẹ́ràn kiri tó ọ̀rọ̀ àwọn ọmọ yà bùn mu gbogbo nǹkan tí mo fẹ́ ẹ pé ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ náà. gbà sọwọ́ ti tàbí tí ẹ fàájì tó wá balẹ̀ jẹ́ mo tẹ́ lé yìí ó fi balẹ̀ jẹ́ ẹ tètè máa lọ ah wọ́n gbọ́dọ̀ wà. gèrè sẹ́mi mo lówó ni. wọ́n ló ní sẹ́mi wọ́n ló ní jẹ́ fàájì balẹ̀ jẹ́ balẹ̀ jẹ́. mọ́mì hello. mọ́mì mo fẹ́ lògùn mi o. ta ló wà lé. hello. ladies and gentlemen. hello. ladies and gentlemen. hello. ladies and gentlemen. mọ́mì. wo ẹyin arábìnrin arábìnrin ẹ ẹ yàrá yàrá ẹ ẹyí báyìí ẹyí. mọ́mí is that you. Mm, mm, is that you kọ́ ẹ̀yìn karaba. bóyá ọwọ́ mi jọ ọwọ́ ìyá ẹ̀. mọ́mí. mo ń tẹ́lẹ̀ àti ẹ̀ta fi jọra wa ó jẹ́ akoto ni yóyóyó yóò báyìí. gbàgà kí ló sọ pé ọfẹ́ ọmọkùnrin ìyá ọ̀gbọ́n ọlọ́run má máa gbójú lọ́wọ́ wa má máa gbòdì ọ̀sán lọ́wọ́ wa lọ́mọ tó gba arégége wa káyọ̀ wa gbàgbé ojú mi tí wọ́n tó gbàgbé etí mi lẹ́yìn kó sọ ọ̀gbọ́ kò rí àmọ́ tó bá wá jẹ́ bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé fífọ́ ojú tiẹ̀ nì àti àìgbọ́n yẹn ni ọlọ́run fi ṣe bí nílé ayọ̀ fẹ́mi tó fi jẹ́ nílé ìdùnnú kọ́lọ́run dàgbé kọ́ mọ̀mọ́ jẹ́ ojú ọ̀la ẹ ẹ ẹ jókòó kọ́kọ́ má jẹ́ ojú ọ̀la torí pé ìdùnnú tèmi ni tí ìwọ̀n bá fọ́ lójú báyìí lèmi ni mo máa ṣe kí ni gígùn ìyá ẹ báyìí lèmi ni ó jọra wọlé tèmi ó máa jáde ẹ ọlọ́run ṣàánú ẹ kí lọ́wọ́ ọlọ́run ọ̀pá ọ̀sán nìkan lára o ẹ ṣé o bẹ́ẹ̀ wá rẹ̀ bọ́lá bọ́lá lè jà lọ bọ́lá lè jà lọ. oògùn wo ẹ̀yìn gbà oògùn rẹ abẹ́rù gbọ̀ngàn oògùn ni. mọ́mí. ǹjọ́ o. ẹ ẹ ẹ mi tí màá fi lo. ẹ omi kọ ẹ̀jẹ̀ ni ṣé nígbà tí èmi fò ògùn sọ́wọ́ ẹ̀ tí mo dì ọ́ lọ́wọ́ mú ọ̀ fíìlì tẹ́pẹ́rẹ́sì ọwọ́ mi pé ọwọ́ mi yàtọ̀ sọ́wọ́ ọmọ mi ọwọ́ tí ń tẹ pọ̀fípọ̀fí ìyá ẹ̀ òun lọ́wọ́ tí orí àbí kọ́ máa lọ jẹ́ pé torí pé kìíní mi náà ti ń pẹ́ lára àyà yẹ ọwọ́ wa ti ń jọra ọ ẹ bọ́ bá wọn o lè fi tọ́lù bọ́ bá wọn o lè fi tọ́lù dákun mo mo mo ṣe ìyọ̀dá <laughs> dákun bí bàbá tó bí ọlọ́mọ tó bá dé tó bá wọnà lé Hey, sorry. Mommy. Mommy. wo. ta ló wà lé. ta ló kíbọ̀ ni lóṣòdì tí etí ẹ bá ń gbọ́ etí iná àtọ́jú iná tó ń lò sọ fún ìyá ẹ àmì tí bàbá ẹ bá wọlé sọ fún ọ èmi bìsì lọ́wọ́ pẹ̀lú ìyá ẹ à ń ṣe kírẹ́ǹdì mi lọ́wọ́ ìyá ń bọ̀ ìyá ń bọ̀ ọgbọ́ mò ń sáyà ẹ lọ́wọ́ mi sá ló bẹ́ẹ̀ mọ́ ẹ lọ́wọ́. ó lè yẹ ìyá omi o omi kọ́ ẹ jáde káfọ̀ tún wọ̀ tún káfọ̀ sì wò sí tá a bá fọ̀ tún wọ̀ tún tá a fò sì wò sí ọwọ́ ò lè mọ́ káfọ̀ tún wò sí káfọ̀ sì wọ̀ tún ńlọ́wọ́ fi mọ́ gúlágúlá adé abólú tó lọ rè wẹ́rí àwùn ẹbọ ni wọ́n ní kó ṣe ǹjẹ́ orí awó wẹ̀ o àwẹ̀ gbọ́mà ni o orí àwò wẹ̀ àwẹ̀ tọ́mà ni o orí àwò wẹ̀ àwẹ̀ gbọ́mà ni o orí àwọ̀ ẹ̀ o àwọ̀ ẹ̀ ẹ̀wẹ̀ kó tẹ̀ orí àwọ̀ ẹ̀ o àwọ̀ ẹ̀ náà yíyá àwùjọ pàṣà gbé nǹkan àjà olúwo méje ọ̀nà mẹ́fà. ọ̀ọ́ kí ni ọ́ ẹ yóò mọ̀ ta ẹ yóò mọ̀ ta ó ṣe gbọ́dọ̀ tánu èéfín wèmí gan lójú nìyí ẹ o ìhùn gan ni iṣẹ́ fi ń ṣe bó ti jẹ́nu ìjọ lára aláyé yá àwọn òde òpàṣẹ àgbẹ̀ nǹkan àjà olúwo méje ojúbọnà mẹ́fà. àmì àmì jẹun jẹun mo jẹun sábẹ́ mo jẹun síkùn mo jẹun sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo sọ fún ah, ọmọ ni o kò ní iyọ̀ ọ̀làdàn ọdún lóyún ìwọ ọlọ́pàá mi. Ah. mọ́mì. àrẹ àrẹ ee eh, ìwọ ee eh, ee eh, ìjàgà ìjàgà nù màsánù. mọ́mì ta ló wà nílé. ta ló síbọ̀ ni. ìmánì rẹ lára torí ní ti ń yùsù mọ́ à ń tàràkà ẹ̀ orí bó ti bọ́ kàkà yóò mọ ibi tága wà jẹ́jẹ́ ẹ́ yóò mọ bẹ́ẹ̀ yóò mọ ojú àga òye. mọ́mì. eléèdá ìgbọ́n rí wípé mo gbìyànjú. Sotúrà mi pé kí ọlọ́run ṣáàdá ìgbà padà. Ọlọ́run dá ìgbà padà, ọlọ́run dá padà. Ìbọn ọmọ ló lajú ilẹ̀, ó lajú ilẹ̀ kò fi rí etí rẹ bí etí ìwọ̀n gàgà yìí kò fi gbọ́n kankan lẹ́yìn kó kàn sọ pé ta ló wà ń bẹ̀ mo fẹ́ lo oògùn mọ́ ìzá mi ìzá ọ̀tẹ̀ ọlọ́run ọlọ́run má má yára ìbí náà ìbí náà ló rẹ o. ìrèlè ah! hmm. hmm. ṣé òun ṣe àtisọ fún mi pé ìbínú ọlọ́run ló jẹ́ kí ojú bọ́lá fọ́ ló jẹ́ kí etí ẹ̀ dì. Hmm. ó dùn sí bẹ́ẹ̀ èmi ń ta ọ̀dà sólóhùn látara ẹ̀ ni ń gbọ́ lọ́ǹga látara ẹ̀ ni ń gbọ́ lọ́ǹga ni ó ẹ̀yìn èlé májì ọba fàájì wa jẹ ìyàwó náà lé kálọ̀ ṣe gírin ní ẹgbẹ́ ìgbín ìgbín. ọmọ ọkọ tó máa ṣe hmm. ìbọn kọ́kọ́ bá mi ní bọ́lá wọn lórí ẹ̀rọ àwọn ẹni iṣẹ́ ni mi ò lè rán mi àmọ́ ẹ ò tí ẹ ìbámu wọnú ọlẹ́lọ́ní lẹ́ni tí ó lè sọ̀rọ̀ tí orí gẹ̀gẹ̀ tí mo ṣe dé mi ṣe tí mo fẹ́ fún ọ. ìdíjẹ́ rí ẹ. òní fẹ́ tẹ́ má gbàgbé pé ojú tèmi ò fọ́ hmm. bẹ́ẹ̀ lè tí tó bá ń kígbe ń bẹ̀ yẹn èmi á gbọ́ ọkọ̀ hmm. tó bá dẹ̀ wà ní àrọ́wọ́tó mi lè wá rí i ah! ọlọ́run máa ara ìyá èmi náà lè ṣe irú ẹ̀ èmi kàn ń ṣàwádà ni torí pé ẹni tí bá ti ń ṣe ìyá kò dáa fún tó máa jẹ ọmọ. ah èpè ni hmm, èpè ni bàbá ńlá èpè. òun ló ṣe Usman ní hmm. ah tó bá rí ìsìn ipò ìdàgbẹ́ ni kò mú mi ràn yóò wọ́n gbé sípò ẹlẹ́tọ́ bí Usman tó ṣe nínú ayé fi bàjẹ́ ayé Usman bàjẹ́ ni. Who's that? Who's that? Who's that? Mom, is that It's my business. Mommy. Hmm? It's my business. Who's this? Ìlàrí dànù ẹ̀ ǹdé ǹdé o Oh, ni èmi ẹ̀. Mommy where's my mom? Òun rèé a lọ. Mommy. Wọ́n ní ìgbà tó bá wọ́ kúrá àbí kí ni sí ọ̀ wọ́ rẹ̀ báyìí. Wọ̀dọ̀ wọ̀dọ̀ wọ̀dọ̀ mommy mommy. Ìrèdí tètè o. Ń bọ̀ ń bọ̀. Dúró díẹ̀ mà. Ó dà máa bọ̀ náà lé máa bá ń gbọ́ tì mí bọ̀. Ń bá bọ̀ wọ́n á ṣe. ṣé ilé yìí ká ti ṣe ní. inú ilé ni ilé lọ́dà. a lè mú bíbá yìí náà. o rò bẹ́ẹ̀. ẹ kò sí wàhálà. at least kò sẹ́nìbọ̀dì tó wà nílé ẹ tó wà nílé náà lè rí hmm. ẹ yà máa bọ̀ máa bọ̀. kílódé ọlá tẹ̀ mọ́ pọ̀ ti ń jẹ náà tó kọjá eré àbí. <laughs> báàdì ẹ bá wà mọ̀ pé tọ̀ ibi tóun ti ń jẹ ni ìkejì òun ọmọ bẹ̀ kéyìn ní gba àbí kọ́ gba sálángá kọ́ lọ kó sí lọ pé tí mo fẹ́ parọ́ fún mo ti sọ fún ilé gbà pé ìyàwó lèmi ìyá Samson lèmi ń lo fún ìlọ́tọ́ fẹ́ gbọ́ lẹ́yìn. Ah, torí pé nǹkan tó yá kí n máa bẹ̀rẹ̀ ni pé èmi tí ń bá wọn ṣe àgúnmu yìí gan èmi gbìn ìlú tó bọ̀ sí wọn gbà gbogbo gbà hmm. àgbà tó wá ní ìyá Samson ìyá Samson òwe àkílò lè tó bẹ̀ mọ́mọ́ ọ̀run ìyá Samson pa ah, ló jẹ́ kí n máa bèrè tí n bèrè lọ́wọ́ rẹ̀. ọ̀fẹ́ mọ bí tí n lò fún. wọ́n jẹ́ òfin ọba èmi ń sọ jẹ ni àbí mi ń bọ̀ ta àbí ká ní pé èmi fẹ́ sí káńtà kan o mo wá fẹ́ máa ṣe ìṣègùn ìbílẹ̀ wọ́n máa tàgún mọ́ tàgbó ń bẹ̀ tó dé lèmi wọn á jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí n fi bẹ̀rẹ̀ oko owó tara mi. Ah, ah, ah, iṣẹ́ àgọ́mọ títà tẹ̀sùn ọ̀nà tiẹ̀. nígbà tó o ti gbà kò sí wàhálà. gbàtọ́ gbà ṣé ṣé ṣé irin sì ni fún ọ ní lámbà. mo ti gbà ọlọ́run fún ya samson lálàáfíà. ẹ̀yin dákun ẹ̀yin èló ni ilé ìbàdí. ẹ̀yin three thousand five. three five. àtòrí kó jẹ́wọ́ gan ni. ajẹ́ bíi dẹ́sì lé ilé ìlú. <laughs> náà sọ̀rọ̀ jù pàṣọ three five three five three five three five mo mọ̀ pé torí kí ìyàwó ẹ má bàa mọ̀ pé mo fẹ́ fún ọ ló ló fi tẹ̀nu wá horú hàn yín gbà ẹgbẹ̀rún mẹ́rin rèé má mo ṣe ń jì wá. kéde hmm? hmm? ẹ tí gbogbo gbà tí ọba ti wá gbà kí n lọ mi tí n bá ti pè fún ọ níye kan ọ níyẹ̀mí lọ́wọ́ ẹ̀ wò ọ fún mi àbí kólé à sọrí ilé wọ̀ ọmọ gbébé yẹn bá bá ìṣègùn lọ́dọ̀ àwọn bàbá ẹlẹ́bùn eh. wọn bá sọ ọmọ gbé ọ̀rà já ọ̀rà gbò wọn bá dọ̀jà má nẹ bẹ́ẹ̀ bá nẹ ọba ṣẹ́jẹ́ ni eh. ọba ṣẹ́jẹ́ ni ìdí mi jẹ́ ni. wá sí ọjà tí wọn náà bá gbélé báyìí títà ni ọmọ ta <laughs> títà ni eh, kò sí wa ọsẹ wọn. kọrẹ tiẹ lele. kò kọrẹ ẹ sáà ti dọ́dọ̀ ya samson ìwọ́n ti kọrẹ tiẹ fún. <laughs> tó lérè kan tí gbà lọ́wọ́ ìyá sàmùsìn èmi ní kọ́rẹ́ tiẹ̀ fún bọ̀bọ̀ yìí. <clears throat> ṣe pé eh, àwọn olùgbò wà ní ọdún tó ah, ti kú tó máa bá mi sí ọjọ́ nígbà tó yẹ kó ìyàwó kan àárín ìyàwó yóò wà dẹ́rù ah, ẹ pẹ̀lẹ́. madam ustad níjọ́ kan dé. yẹ tán bá tẹ ẹni ẹ tán jọ ẹni àwọn ìyá tájílẹ̀ ẹ máa jọ jẹ fíìmù papọ̀ àwọn òṣòròǹgà àbí tọ́ kẹrẹ. tẹ́rí gbogbo kìíní tá a máa ń sọ yìí ẹ̀rọ òyìn ẹ̀ ní. jẹ́ má tán tẹ́rí ẹ̀yìn kìíní tó ń tà fún mi ni ní sẹ́ẹ̀ torí pé tiẹ̀ báyìí láàrin ajé ni. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyàwó ilé mi lèmi lò. Ah! kí ló dé kí ló dé àìṣe rẹ ọ̀pọ̀ hmm. sẹ́yìn lè dé kí ló dé. ara ìyàwó rẹ lọ ti sáṣẹ báyìí nísìn. ibẹ̀ lèmi ti. ntọ́sí ah, ò dáa. kí ah, ló dé. èyí lorú ẹ̀ fún ìyàwó olè nígbà tó fẹ́ bá yé ìjẹ́ ni. ta ni kéèyàn wà ló fún. Ah, àwọn ọmọ sàkúsàkù tó wà ń ta ni. èmi ò yàn lèmi ò mọ bẹ́ẹ̀ tí ń ṣe èyàn jojú ẹ̀ bá ń jojúmọ́ èyàn máa jẹ fùfú kéèyàn máa jẹ sẹ́yìn mọ́. ẹ kọ́ mi bẹ́ẹ̀ yẹn ti jẹ gbogbo ẹ̀ mọ́ níwọ níwọ. ká má kúrò ká má sọ̀tọ̀ ọ̀rọ̀ rí sàkàsọ nítorí sọ̀fọ̀ obìnrin lé òmìnira tán ti sọ fún wọn ti fọ́ọ̀lì lọ pẹ̀lú ọkọ wọn hmm. wọn fẹ́ jẹ́ kí ọkọ wọn kó ṣe kiri kó débẹ̀ hmm. kó nà tán tán tán kó nà hmm. pẹ́pẹ́pẹ́pẹ́ tó obìnrin ọmọ rẹ̀ kó o tètè kí ọkùnrin ẹ sọ fún òun tètè kọ́ mu àkọ́gbọ́ obìnrin ẹ sọ fún ẹ ti kọ́ mu ẹ ti dìde nìyẹn. kọ́ ní ẹ̀ máa dùn ún ah. bọ́tọ̀ ọ̀rọ̀ ohun tó sọ fún ọ kó ní ẹ̀ máa jẹ́ fùfú kó máa jẹ́ fùfú lójoojúmọ́ ẹ̀ dá gẹ́gẹ́ bó ṣe sọ oníṣekiri olélọ́wọ́ àwọn ọmọ sàmsàkù olélọ́ amúnì tòṣẹ́dì jábẹ́lì ẹ̀bí àpì àwọn ọmọ yẹn pọ̀ níbẹ̀ kó jẹ́ sọ pé tọrọ ọ̀rọ̀ má gbà náà rẹ̀ kó wá ti dẹ́lẹ̀ àṣẹ́wó dárìn. àwa táwa ń ta gbó kiri ni kẹ́ máa hmm. béèrè lọ́wọ́ wa hmm. Hmm. bí ẹlòmíín bá fẹ́ kọ́ ọ máa yọ gbọ́ bí ìgbà tí mi wẹ̀dà fẹ́ bá yẹn jà ah, ah, ah. ní. aláwọn máa jọra wa lọ ẹlòmíín àmọ́ adé yín mọ̀ yẹn mi báyìí yọba pàrẹ tiẹ paripa awọ àmọ́ ṣé kí irú àwọn agbore wa lẹ̀ kó ní ọ̀n lò ṣé ò lè fún mi lè jẹ́ tọ́fọ kí mi lòrò obìnrin wọn lè kọrin. àwọn olórin wo bí kọ́mọ kọ èmi bí ìgbà tí ẹlẹ́mìí fẹ́ jáde tí ó mọ ríran tí ó mọ fèdè fọ̀. lórí òkè àgélú. gbogbo ìṣòro rẹ ni ó mọ sọ. Ah. bí ìbá fọwọ́ kọ rẹ bá wọn máa wò pé ṣé mi ní orí mọ́ni ah. tọ́mọ lọ tọ́mọ bọ̀ nígbà ah. tí pẹ́ẹ́dà kẹ̀kẹ́ bá ń ṣiṣẹ́ ni lórí pákàlà kùkùrù pákàlà kùkùrù pa. <laughs> àgbo inú àwọn yìí ẹ̀yin ọ̀rẹ́ mi sàká sórí eléyìí tí mo fi ṣe fún mi lọ́tẹ̀ yìí eléyìí tó yẹ pé gbáǹkó ni o tó yẹ pé àrẹ́jú ṣe kẹ́ẹ́ báyìí níbi ẹni tó ti gbọ́jọ́ ọkú ẹ pé mo fẹ́ lò fún ìyàwó lémi tó yẹ pé kò ní lè wọ̀dọ̀ ẹlòmíì mọ́ láyé fún àbàdà ah. èmi nìkan ẹ̀kọ́ ìyá yìí kankan. Mm. Ah. eléyìí tó bèrè ọ wà ah, mo ṣe gbàṣẹ òní àmọ́ kò dá kéèyàn lò fún ìyàwó lé nígbà tí n bá fún ìfẹ́ mọ̀ bí ọkùnrin òun ṣe ga tó ìfẹ́ mọ̀ n tó ní láyé ìyàwó rẹ̀ yóò rọrùn sí bí ìgbẹ́ ni. bàbá ah! wa rán pé obìnrin mi àmọ́ sáfọ́kọ nínú bẹ́dúrúmù kí ó ilẹ̀ mọ́ sukúfẹ́ẹ́dì pé orúfẹ́ẹ́dì kóbìnrin wa kó sí òòlù káwọn alékejì mọ̀ àbáwọn níbọ̀ wọn kọ́ máa pé ah, ìyá alágbájá wọlé lọ sùkójà orú múnú lé orú òmúnú lé bó máa kì tó wà ní abẹ́ bàbá bàbá nìyí ń ronú pé wọ́n lọ́wọ́ a tún lọ jìyà nù lé báyìí. o ṣe má tán. torí èmi mo mọ àpàdé àlóde à ń bá yẹn lájọṣepọ̀ tí tó bá jẹ́ pé ó ti fẹ́ gbòdì lára ìyàwó ń báyìí wọ́n yọ tó bá tún ti mú wálẹ̀. àwa nínú. Mm. ní téńté tó mọ̀ pé onítéńté àti máa burú tó máa fà á ní tó fà á ní gbà ah. tó bá di pé nfẹ́ lọ́nú ẹ̀ mọ́ sẹ́ńtà sẹ́ńtà sẹ́ńtà tẹ́lẹ̀ wọ́n wá gbèsè rí sábà fọ́ra lọ fọ́ra. <laughs> bàbá Mùtù bàbá Mùtù. Kọ́lá ló wò pàdé bá. Sọ́yìn lè tọ́ bèrè o. Ọlọ́run ló fi iṣẹ́ àgúnmu ṣíṣe kéèyàn ní ìdákọ́lẹ̀ agbára ti wá kan. Kéèyàn ní HIV wọ́n ní kò sóògùn HIV kí ni jẹ́ bẹ́ẹ̀. Ah! Bọ́ọ̀ lẹ́bù la yànjú ẹ̀. Eh? Ah! Bọ́ọ̀ ní diabetes yànjú náà. Bẹ́ẹ̀ bá ní eh, hepatitis B ńkọ́ hepatitis B mm. kò sáyẹ̀sì àti ń jẹ́ bẹ̀. ọ̀rẹ́ wọn ní gbà kẹ́ ẹ̀ hepatitis B àbá. Eh! hepatitis àbá. ṣé ẹ pé ní apata ẹnì dáhùn ìjẹ̀bú ni àìsàn yẹn ti ń ṣe wọ́n ni. àpáta sí ọ̀rẹ́ mi ní ìgbà kan ọ̀rẹ́ mi bùrẹ́mọ̀ tó wà ń tàpá ó ní ìgbà kan ó ní ìsáta ọ̀rẹ́ à ó ní pátá sí ìgbà kan. irú àìsàn yẹn máa ṣe wọ́n jẹ̀bú. ìgbà mìíràn o máa fi hàn nísẹ̀yìn. àbẹ̀ ya wèrè ni ah. ayé yín fẹ́ bàjẹ́ ni lọ́nà ìsìnkọ̀ lọ́nà ẹ̀dọ́ta ni eré ah. ẹ burú ni àti ní ibi àwọn àìsàn máa ti ṣe ènìyàn lè jẹ Ògbómọ̀ṣọ́. mo ń lọ bẹ pàyà fún bí. Ògbómọ̀ṣọ́ àwọn àtàwọn ọmọ sáìsì. kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀ kọ kéyìn wá wèrè wèrè ibú kí ṣẹlẹ̀ lọ́nà ìsìkọlọ́nà ẹ̀dọ́ta. ilé ìdòdó. ẹ ẹ ń bọ̀ ọdẹ ń bẹ̀yìn sórí inú ilé mi ti ń bọ̀ inú ilé ńlá ní bàrígà gẹ́gẹ́. madam ni wọ́n ní àwọn nídìí olùrànlọ́wọ́ náà lé lókè èmi wà wò pé tètè lọ yọjú sí wọn kọ́ lọ́rẹ̀ wọn lọ́wọ́ ń bẹ ni o. Ah, n rò ìṣẹ̀lẹ̀ nsọfọ kọ́ máa máa ràn mí níṣẹ́ kọ́ mo rẹ́ kú ọmọ abọ̀ kó mo omi kí mi lára rùn mára tó lọ wọlé máa ṣọ géètì. Ah, ọjọ́ wo ló tó já báyìí o. nọ́nà ìsì. ọ̀nà ìsì kọ́ ah. kì í sì sọ̀nà ẹ̀dán ta ẹ̀yìn ń tọ̀sẹ̀lẹ̀ ní pé madam wọ́n wà lókè wọ́n wá tẹra wọn sáfẹ́fẹ́ rẹ bí ẹni tí ọlọ́run ti fọ̀ràn rọ̀ lọ́rùn wọ́n wá ń wá sọ́ọ̀mùtì tí wọ́n máa ṣe kírìn jígbín wọnú ilé wọn kọ́ máa jáde wọnú ilé wọn kọ́ máa jáde wọ́n rò pé tí n bá lọ kó èrò lọ́jà kẹsẹ́ kò ní da bí n bá lọ kó èrò lábàtíọ̀ kò ní gbà yìí èmi àti yín tájọ mọ́wọ́ ara wa ni hmm. kí n sáré ja ọtẹ́ kó lọ ṣe kí ni kó kẹ́lù wọ́ hmm. kó gbà wọ́ ah. kó jáde agbérí ah. wọbẹ ọtẹ. Ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ń sọ fún ọ madam nídìí ẹni máa jẹ ká wọṣì eh, eh. ẹni lè bá ti lobolo tó. tí o wá wo kárọ̀tì tí o kàn sí hmm. olóògì gbé wọn. Eh, ẹ ẹ fẹ set me up iṣẹ́ mi ṣe owó oṣù mi gbà ó ṣe kiri ó ṣe kòkó ó ṣe kòkó ẹjọ́ tó rẹ̀ mi má set me up. ọ̀nà tèmi ń gbàlà ni mo ja ọ sí ni wo tí ọba ṣe lè níwò ọkọ̀ lé sí banana. ọ̀dà ah, ọ̀dà kí ṣẹlẹ̀. tẹ bá fẹ́ gbìmọ̀ràn ọ̀tẹ̀ ẹ ẹ mojú àwọn tẹ máa pè é ah, kò dáa nọ́nà èsì nọ́nà èsì kò dáa ẹ pè mí sínú ọ̀rọ̀ yìí àrùn mẹ́ta ni wà ẹni tí o bá mọ̀ pé kò ní dọ́kítà o lè ṣe awo mẹ́nu mọ́ ah, ah. awo rèé. ṣé o máa ti bọ̀. awo ló dúró yìí. lórí iṣẹ́ tí mo fẹ́ gbé fẹ́yìn méjèèjì yìí Ah. Ah. wo ọkùnrin sí pákí. òdejì ah, ẹ ti kọ́lé sẹ̀gúsí. ẹ ti kọ́lé sẹ̀gẹ́. ẹ wo mi ò níṣẹ́ mi jù bẹ́ẹ̀ lọ. Oh. ẹ ká lọ kálọ kálọ ẹ tẹ̀lé mi tọ́lánkọ tẹ̀lé mi ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o. Mm-hmm. Hmm. ibi tí ọba ti sí ilẹ̀ báyìí la ti jiyàn jàkadì. ìyá yín ló sùn lẹ̀ àti ilé ẹran aba tí ọ torí mo ṣe bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún lé ní wọn wọn bá yarí pé tó pèsè àní kò tí ì tó àwọn kò tí ì tó àwọn kémi ọ lọ sí aba tí kémi lọ kémi ọlọ́kó èrò wá lọ́jà mo á wò pé ibi àṣírí mi wà gẹ́gẹ́ rè n gbọ́dọ̀ dálẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ tèmi náà léyìí hmm. mo wá wò pé má jẹ́ ń lọ abatí ọlọ́kẹ́rò wá òun fi wá pè yín jẹ́lẹ́ńkẹ́ hmm. ẹ ṣàfùyà ah. kẹgbowó ẹ̀ra kẹ gba sọ. abalajọ ara náà fún mi fọfọ mi náà yáfùyáfù ibi bó ṣe mi ṣe rèé mo ṣe mi lọ́ọ̀rè ẹjọ́ èmi fẹ́ ṣe rọkàn at the end of the day ṣé èsì sọ fún wọn ti set camera anywhere èmi fẹ́ set up nítorí sọ fún ọmọ ẹjọ́ I don't wanna do anything. ẹ ẹ eh? eh, eh, farabalẹ̀ kò ṣe sọ́tọ̀ kọ́ kọ́kọ́ wọ́n accept everybody up o ẹ kí wọ́n satisfy ìyá ah mo dára ọgbọ́n ẹ kí sọ ah mo ní mo dára o. so nẹ́ẹ̀dì ẹ̀ ẹ̀ máa ń ṣe jù ah ẹ̀jọ̀ ṣé irú ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣé three sum náà àbí four sum torí two sum wa. Eh, kí ló ń pè yín mẹ́ta náà. àtẹ̀lé yóò jẹ́ ní. ó yàn yín tírì ẹ̀ máa bọ̀ ẹ̀ máa. ṣé ah, ẹ̀gbẹ́ tó dé ìlọ́wọ́ ti ṣe ara mi oṣù jìgbègbè jẹ́ ẹ̀ eh, kọ́kọ́ lọ. ẹ̀ eh, wọ́n kọ́kọ́ lọ díẹ̀ ìlú mẹ́ta ìyẹn kan bàbá mi ní olùlù já gbàgbà má pẹ́ lọ́wọ́ èyí kò sọ fún rẹ̀ ah. ọ̀dẹ̀ yín ló sọ lórí ikú ah, o ti ṣe wọ́n bẹ̀ o bá ṣe o má pẹ́ ń bẹ̀ o má pẹ́ ń bẹ̀ o tó bá pẹ́ tọ́gà bá bọ́ ń bẹ̀ hmm. o ẹ̀rọ odò ẹ̀fọ́ fún ẹ̀ má gbọdọ̀ ẹ̀ má gbọdọ̀ jẹ́ bòdò jẹ́ o lórí gbogbo nǹkan ẹ̀yin ará Ìjẹ̀bú ní máa lè kókó mi lè bòbò jẹ́ má bòdò jẹ́ má bòdò jẹ́ ó yá ẹ jọ̀ọ́ àǹtí mi ẹ̀mẹ̀yìn wá ẹ̀mẹ̀yìn wá ẹ lẹ́yìn ìfẹ́ kí lè lè wọ́n ní irọ́ o. ṣé mi mo wá di báyìí ni ṣé mi mo wá di irú wa ògiri wa tọkùnrin márùn mẹ́fà tó gorí ẹlẹ́ẹ̀kan ṣoṣo ah! bàbá yóò dẹ̀ sọ fún mi o kò sọ fún mi pé bó ṣe máa rí leléyìí ṣebí torí ọkọ mi náà mo ṣe ṣe gbogbo ilé kí n bá lè máa satisfy ẹ torí agbára tí ẹ ju tèmi lọ ẹ wá rí pé mo ti wá kó bára mi báyìí ah! kí ló dé àlàmì akọ̀dédé máa dìde akọ̀dédé máa dìde tí mo bá ọkùnrin bíi mẹ́rin bíi márùn-ún mi ò ní ìbálẹ̀ ah! tí wàá di ajá gbòòrò báyìí èmi kò lè yẹ kó máa pè ní bíngò bíngò. Ah! Mm. Yeah. Mm-hmm. mm-hmm. mm-hmm. dọ̀rọ̀. oyún. kò ah! pẹ́ ah! tèmi bá mi bọ́ àgbà tí mo fi àìní tẹ́lọ́rùn láti ṣìnà mo ti bà tèmi jẹ́. eléyìí ti pọ̀ jù mí lọ eléyìí ti pọ̀ jù mí lọ. dádì ọlọ́run ní bá yẹn ẹni jẹ́. ọ̀rọ̀ màá ló ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni dádì nìkan ni mò ń sọ. Bọ́láńlé. Yes, Daddy. Wọ́n ló ń sọ̀rọ̀ sí. Bẹ́ẹ̀ni, mo lè sọ̀rọ̀ dáadáa, mo dẹ̀ lè gbọ́ràn dáadáa, mo tún ríran dáadáa pẹ̀lú. O rí mi. Bẹ́ẹ̀ni, mo rí yín dájú. Aṣọ wo ni wọ̀? Kí ni kọ́nà? Brown. kábíyèsí o ọlọ́run alágbára wọ́n lọ́ba tóbi jùlọ o ṣeun ọláńlé. yes daddy. kí ló dé kí ló dé tó gbẹ̀mí wá gbóná báyìí kí ló dé tó gbẹ̀mí wá sókè kódà kódà. Hmm. daddy kò ń ṣe gbóhùn mi kémi náà ṣe nǹkan tí mo ṣe yẹn àmọ́ mo ṣe nítorí mọ́mì mi ni. Bọ́láńdé kí mo gbọ́ tó sánsì. mo ní mo ṣe nítorí mọ́mì mi ni. mọ́mì ẹ̀. bẹ́ẹ̀ ni. kí ló dé kí ló wà láàrin wa àti mọ́mì ẹ̀. just ẹ̀kọ àti oníburúkú ìjẹ̀bú yá olúwa ẹ̀dá tó tó ìwọ. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní tó wá ń bà mí tó tí ó yà mí lẹ́nu ń bẹ̀ ní gbogbo alamọ̀ pé bọ́lá ń lé òríran kò gbọ́rùn ó ṣe wájú òun ló rìkọ́ọ̀dù kámẹ́rà tá a wá ń wò. ẹ wo ọkú èmi ń gbọ́ràn mo dẹ̀ ń ríran dáadáa gbogbo ìgbà yẹn mo kàn ń pretend. ìbọn ọmọ ló lajú rẹ̀ ó lajú rẹ̀ kò fi rí etí rẹ̀ bí etí ìwọ̀n gàgà yìí kò fi gbọ́n kankan lẹ́yìn kó kàn sọ pé ta ló wà ń bẹ̀ mo fẹ́ lo oògùn mọ́ ìzá mi ìzá ha ọ̀tẹ̀ ọ̀lọ́ ọlọ́ má màjá ìbí náà ìbí náà ló rẹ̀. ìrèlè hmm. ṣé òun ṣáà ti sọ fún mi pé ìbínú ọlọ́run ló jẹ́ kí ojú Bọ́lá fọ́ ló jẹ́ kí etí ẹ̀ jẹ́. Hmm. bẹ́ẹ̀ ebi ń ta ọ̀dà sójú mi látara ẹ̀ ni ń gbọ́ lọ́n lọ ń gbọ́ lọ́n ga látara ẹ̀ ni ń gbọ́ lọ́n ga ni ó ẹ̀yìn èlé àjọ ọba fàájì wà jẹ ìyàwó náà lé kálọ̀ ṣe gírin yégbé yégbé yégbé. ọmọ kò tó máa ṣe hmm. ìfọ̀kọ́kọ́ bá mi ní bọ́lá wọn àwọn oníṣẹ́ ni mi ilẹ̀ ìran ni àmọ́ ẹ̀ ò tí ẹ̀ bẹ̀rù ìbámu wọnú ọlẹ́lọ́lẹ́ ẹni tí ó lè sọ̀rọ̀ tí orí gẹ̀gẹ̀ tí mo ṣe ń tẹ́mi ṣe tí mo ṣe fún ìjẹ́rìí ẹ̀ ò ní fẹ́ tẹ́ ànẹ́gbẹ́ má gbàgbé pé ojú tèmi ò fọ́ hmm. bẹ́ẹ̀ ni tí tó bá ń kígbe ń bẹ̀ èmi á gbọ́ hmm. nǹkan tó bá dẹ̀ wà ní àrọ́wọ́tò mi lè wá rí òun ah! ló má tẹ̀ jẹ́. But uh, anyway. Ah ẹ wò dẹ́dẹ̀ kò sí nǹkan tó burú nínú kẹ́yìn náà fẹ́ yàwó mi mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí mo fi gbogbo ara mi sí even èmi gangan ni màá bá yín wá ọmọ gidi tẹ́ máa fẹ́. Elizabeth Elizabeth kí Elizabeth máa ṣe ṣìnà pẹ̀lú dírẹ́fà can you imagine dírẹ́fà ti tèmi nínú ilé mi no wonder tí bọ́yìn ń fẹ́ kí mi dáadáa eh? àṣà àtijọ́ ń jẹ ìkọ̀kọ̀ náà. can you imagine. but <sighs> Elizabeth but ó ṣì ń bá fún o mm. ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí. ẹ kò dẹ́ẹ̀dì kò yé mi náà tí n bá sọ ipò yé mi ìwọ ni mo pa mi ìmọ̀gbà tí mọ́mì mi bẹ̀rẹ̀ gbogbo ìwà dọ̀tí yìí wọn ò dẹ̀ nú rẹ̀ wọn kì í kó rẹ̀ débi tábà sọ pé ẹgbẹ́kẹgbẹ́ wọn ò lọ́rọ̀ ẹ̀ kọ̀ọ̀kan náà. kó dẹ̀ máa wo àtìgbà tèmi pẹ̀lú ẹ̀ ti fẹ́ra mi ò gun orí obìnrin mi Elizabeth wá fẹ́ máa fi ọ̀bẹ yín ó fẹ́ fi máa jẹ mí ṣù kí ló dé kí ni mo ṣe fún un anyway àá lé akátá lọ ká tó wá fàbọ̀ fẹ́ díẹ̀ olórí burúkú ibi dè yẹn tó ń pè rẹ̀ ní rédé first thing láàárọ̀ la màá kọ́kọ́ dẹrù ẹ̀ síta nu ọgbà yìí nítorí pé tí bá ṣe ń rí inú ilé yìí ọgbẹ́ ọkàn ló máa jẹ fún mi. Ah, Daddy, you don't have to do that. I have to do this. Ah, Daddy, okun kí n wúru ká wà ah, ẹni hmm. sùúrù ṣó ti yẹ yín sùúrù la máa fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ wò ẹ ẹ fi wọn sílẹ̀ ẹ̀yin má lé wọn lọ tó bá pẹ́ tó bá yá tẹ́rù ọkàn bá jẹ́ káwọn náà gbádùn fúnra wọn báyìí náà máa fọwọ́ ara wọn kó ẹrù wọn jáde kúrò nílé. bọ́láńlé Elizabeth why tí Elizabeth ń ṣe irú nǹkan báyìí bọ́láńlé driver driver. honestly i i i, don't understand. Ah! Ah, eh. detective lọmọ yìí mo sọ ọmọ alágbàáyé kà lọmọ yìí. Bọ́lá Bọ́lá tèmi kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣe ẹ ni èmi ah, màá ní èmi ìyá ẹ tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí irú àṣírí báyìí wà lọ́wọ́ ẹ ò dé sọ fún mi ò ṣe pè mí kó sọ fún mi kó faṣọ àṣírí fún mi ó ti bá tèmi jẹ ṣé kò ti gbàgbé pé ikú tiẹ̀ lèmi kù lọ. mọ́mí kí ló fẹ́ kú ah, mọ́mí wáyé kọrin kí ló ṣẹlẹ̀ talk to me kí ló ṣẹlẹ̀ náà ọkọ mi ṣé ọ̀rọ̀ dádì ẹ yóò ju ẹkún lọ ni kò sí nǹkan tí mo ṣe ń sìn tí mo mọ̀ ṣe. èyí sì mo lọ wá ẹlẹ́jì kọ ẹlẹ́jì tèmi ni èmi dẹ̀ fi wọ́n yẹ kí wọ́n yé bàbá yìí pé èyí tèmi wà yìí ó yẹ kó wọ́n pé mi ò lágbára gbogbo nǹkan tá à ń sọ yìí. ṣé olùgbà tó bá lò mí rákì tí mi ò lè rẹ́yìn bẹ́ẹ̀ dìrì tó bá mi bá mi lòpọ̀lòpọ̀ títí títí mo ní stroke kalẹ̀ mo dé tàti explain fún pé wá èjì yìí mi ò fi bẹ́ẹ̀ lágbára púpọ̀ mo mọ̀ pé èèyàn ọkùnrin èjì tẹ́ ẹ wá yìí kẹ́ máa ṣe ṣe ṣe títí títí ni ṣe bá dé understand pẹ̀lú mi pọ̀kú tí ẹ fẹ́ gbọ́ kọ̀ọ̀kan tó bá gbọ́ mi mọ́lẹ̀ báyìí ah mo máa ń sàkùnrin ó ti sú mi. mọ̀mí so nítorí nǹkan tẹ ṣe ń sunkún ni ah. ó yẹ kéèyàn náà try láti understand daddy kò síbẹ̀ ṣe lè dàgbà tó you have to be able to satisfy your man. Ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ah. gbìyànjú. ẹ wò mọ́ mi ìgbìyànjú yóò tí ì tó ìgbìyànjú yóò tí ì tó ẹ ní láti gbìyànjú jù báyẹn lọ. Ah, ó yẹ kí n mọ̀ yí pé necessity ni kí ni nínú marriage. I know mi ò láti yàn. no matter what ẹ ní láti máa gbìyànjú láti máa ṣe ni tí ẹ bá ṣe dáàdi máa fẹ́ lò mí. Eh ọkọ mi jẹ́ fẹ́yàwó mi ṣùgbọ́n bí a tó bá fẹ́ ọmọ kékeré bí a tó bá ti ń yí yẹn ìyá máa yí pẹ̀lú ẹ̀ ah, ah, ah, inú mi gbogbo agbára yẹn kò sí kò fífà jẹ́ ń bẹ̀rẹ̀ tó kó fẹ́ mi. ẹ wo ẹ wo mi ò rò pé mọ implication nǹkan tẹ́ ẹ sọ ṣá kọ́ lọ fẹ́yàwó mi ẹ fẹ́ sọ léwádìí olórogún nìyẹn ilé tó jẹ́ pé peace wà ń bẹ̀ ilé ìdùnnú ni ilé àlàáfíà ni tó jẹ́ pé one big happy family ni wá ah no no no mommy mommy ma ṣe báyẹn no please don't do that. kí ni màá ṣe. ẹ wo ṣe rí sìn eh. tí dáàdì bá lọ fẹ́ yàwó kékeré kan wọlé sìn ìyá bẹ̀rẹ̀ sí ma gàbà lé yín lórí á bẹ̀rẹ̀ sí máa gùn yín gàlàgàlà á bẹ̀rẹ̀ sí máa ṣe bó ṣe wù ú nulẹ̀ á bẹ̀rẹ̀ sí máa fa wàhálà nulẹ̀ ilé tẹ̀tí rọra ń fọwọ́ ara yín tó bọ̀ láti kéékèèké àwa àdìgbà kan dé sọdílé á bẹ̀rẹ̀ sí máa dàrú àwa jọ̀gá lẹ́yìn lórí. ṣé fẹ́mi náà fẹ́ gbogbo yẹn náà ni mo ṣe ń gbìyànjú díẹ̀ tí mo mọ̀ ọ́ ṣe. mọ ni ìgbìyànjú yóò tí ì tó. kò tó kò ẹ mọ̀ bí mo máa sọ fún yín. kí ẹ lọ bá àwọn ọ̀rẹ́ yín sọ̀rọ̀ wọ́n ṣe ń ṣe ọgbọ́n tí wọ́n ń dá sí táwọn fi lè satisfy ọkọ wọn káwọn náà kọ yín ẹ máa ṣe mọ́ ọgbọ́n máa wà tẹ́ máa dá sí kinní ọ̀gbọ́n bójú ògùn lẹ́ máa máa lò ní àbí nǹkan tó máa máa fún yín ní energy kún energy you have to be able to satisfy your husband no matter how old you are energy yes ẹ lọ wá energy kún energy ẹ lọ lọ Gbogbo tó ṣẹlẹ̀ ìfọ́pọ̀ mọ́yọ̀ ní báyìí. Ó lọ́dọ̀ owó kọjá ìfọ́pọ̀ mọ́yọ̀. Ẹ̀gbọ́n náà kan náà ni. Ṣé láyé báyìí? Ẹ wo ẹyin tó ṣẹlẹ̀ kò sí ẹ̀sìn kankan. Ìwọ wá ń ṣọwọ́ bí ìgbà tí ọmọ ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ wá ń tún tírí àbí? Kàwé ìwọ́lẹ̀! Májọ̀wọ́ ẹ̀yà! Àwọn ọlọ́dà ọ̀sẹ̀ wẹ̀ ní ọmọ báyìí. èmi ni kọ́ra náà o. ìwọ ni wèrè ẹ kọ́ra mọ́ náà ṣé bí wọ́n ní ẹ̀tọ́ ìṣẹ̀ṣẹ̀ bí ipa ṣì ń ti ń kó tó tóun. wọ ẹyin yẹn sínú ah, wọ ẹyin yẹn wọ ọdẹ bí mo ṣe wọ ẹyin yẹn ló ń bí mi ṣé rí i tó Elizabeth ah, ah, ó bà obìnrin jẹ́ ó bà obìnìn jẹ́ eh, tọ́wọ́ tiẹ̀ wá sọ wípé ìkọ́ni tiẹ̀ wá mú ẹ ó mú ẹ ò lè control ẹ̀ ìwọ ọgbọ́rọ̀ lọ sísàkúrò wá àwọn ọkùnrin gidi àwọn alálùbáríkà ọkùnrin wájà àwọn àwọn onídọ̀tí ẹ̀ wọ́n ṣe rí àfi bí àwọn ọmọlá kánú street àbẹ́ẹ̀ rí wọn ni. ọwọ́ màá tó tún wá débi inú wọn náà tún wá ó wá pakuru mọ́ ó ń pakuru mọ́ ó ń pakuru mọ́ ó ń pakuru mọ́ kò tiẹ̀ sẹ́ra fáwọn eléyìí. sista inú ẹjọ́ wulẹ̀ máa ń da kí ló ń ṣe yín báyìí ètún ètún kọ níkọkúkọ ó ṣe kan à ń bá wí lọ́wọ́ ẹni kò lọ́wọ́ nìkan tó dáa nígbà tí mo ti gbórúkọ ẹ̀ mi ò fẹ́ ṣe tánà díẹ̀ ni báwo lèèyàn ṣe máa máa jẹ Elizabeth sábẹ́ ẹtì tẹ́ máa rò pé kó má ṣe nǹkan abẹ́ ní tó fọ́bùrà láì nìyẹn ẹ́ ìwọ máa lọ lẹ́yìn o wà lọ lẹ́yìn máa dúró tiẹ̀ wà jáde lẹ́yìn. àǹtí èyí náà mọ̀ mi mi ò kì í ṣọmọ bẹ́ẹ̀ ẹ wo gẹ́gẹ́ bí bọ́lá ṣe advice mi lọ́jọ́ yẹn lèmi náà wá energy, kún energy mi bàbá ò sọ fún mi pé bó ṣe máa rí lélẹ́yìí o gbogbo orí tèmi náà sá kí n satisfy ọkọ mi ni àmọ́ mo wá ṣe gbọ́ kó wá yé mi náà mọ̀ ẹjọ́ ah, ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ẹ má jẹ́ ká fọ̀rọ̀ o ọ̀bẹ ti gọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. èmi ti dá ẹjọ́ fúnra mi ìyàwó lè lọ sí má lọ kó gbogbo ẹrù mi màmá bá tèmi lọ àmọ́ kò dùn mí pé nǹkan ìtìjú báyìí lèmi máa fi kúrò lé ọkọ mi èmi náà mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọkọ mi ti fẹ́yàwó mi síta ó dẹ̀ wá ń oyún bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ ẹ ẹ ṣe tiẹ̀ rí níbi tá a bọ́ èdè sìn báyìí ọ̀rọ̀ ti yanjú kábẹ̀lá tó yọ̀rọ̀ ìyá bọ́lá ńlé ọ̀bẹ ti gánmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọmọ tó bá ti lè máa fi ọ̀bẹ ṣeré very dangerous ọmọ ni láìsí alápàtà kò ṣiṣẹ́ lápàtà kí ló fọ̀ ọ̀bẹ ṣeré fún ọ̀bẹ wá gé ẹ lọ́wọ́ ọ̀bẹ gánmọ lọ́wọ́ bọ̀tà bọ́ abáǹtọ̀ bẹ ṣé ẹ lẹ́yìn gbẹ́sẹ̀ wáyé ọmọ àwọn lẹ́wàá yìí ah! ẹ ti lọ yúnífọ̀mù tó wà lọ́yìn yìí ẹ yàtọ̀ hmm, mo ti pọ ọmọ tó máa bá ń fi nọ́mbà sí nọ́mbà forty five nọ́mbà seventeen ìwọ dẹ̀ máa jẹ́ defender wọ́n máa ní nọ́mbà ten ó tọ́ kẹ́kọ̀ọ́ gba uniform dẹ́ni ṣòkòtò nǹkan bá ń gé sí short nìkan ẹ bẹ̀rẹ̀ ṣé ẹ̀wọ̀n yín látọ̀ là lọ nìyẹn ẹ̀wọ̀n lẹ́ máa kú tí bẹ́ẹ̀ ṣe wà náà yìí. polisi ọlọ́pàá máa jẹ́ ọmọ akọ̀yìn. ọ̀nìyẹ sọ̀rọ̀ láti ṣe tí mo lọ yẹ sọ̀rọ̀ ìbùkún tún lẹ́nu pé ọmọ ló máa ìsẹ́yìn ìjẹ̀bù mọ́lẹ́lẹ́ ti gbé wa. ẹyẹ ìlàró ni. ìlàró ìlàró àwọn ìdàpọ̀ ọ̀rọ̀ àti ìwọ ṣe ti. ìwọ mú ìyàwó ọmọ màdámù Elizabeth kò bá má ti jẹ́wọ́. Ah, mo kú kò bá má jẹ mi kò bá má jẹ mi rárá kò bá má jẹ mi rárá. ó mà ṣe o ó mà ṣe o anyway èmi ò fẹ́ obìnrin kankan. oh yes bẹ́ẹ̀ ni obìnrin kankan ò lóyún fún mi. ọ̀rọ̀ owó kọ́ ló wà nílẹ̀ yìí ṣé rí èmi tèmi tó pé mi ò lè ṣe mi lè wúlò wà bẹ́ẹ̀ yẹn nǹkan tèmi fi pé mi àti ta lè ṣe òun ni wípé ká pretend pé èmi àti and date ṣebí ó ti bá mi sọ mo dẹ̀ sọ pé mo ti gbọ́ gbogbo nǹkan tó ṣe láàrin àtìyàwó yín tó máa fi wà sóyè ká pretend ẹ jọ mi mi lè ṣe please. <sighs> anyway bọ́ọ̀dù ẹ̀ ṣe ìròyìn ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ṣe bẹ́ẹ̀ because kó tó dé ó ti ṣàlàyé fún mi pé òun ṣe oníranù bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ tí bá ṣe ń bọ̀ mi mọ̀ pé o lè sọ̀rọ̀ báyìí. àṣẹ ti dúpẹ́ kò sí wàhálà. ṣé eré ìgbẹ́ ṣe wà yìí ọ̀nà ẹ̀wọ̀n lẹ́wà yìí. etí ah! ah! lò. fo wá fi mọ́lẹ̀ ṣé ibi tọrọ gbédè dúró yìí hmm. mo ti wá understand nǹkan tó ṣẹlẹ̀ báyìí àìní hmm, understanding tó ní o ó lè dá kí ọkọ àtìyàwó kán jọ ní understanding láàrin ara wọn kán ní àgbọ́yé ẹjọ kí ló sọnù tó wá kiri rí sá òun wá ẹnẹjì ẹlẹ́jì wèrè wo lòun wá kiri ilé náà káwọn obìnrin mi náà lọ́gbọ́n tó ń wá ẹnẹ́jì kí ló wá jẹ́lé bàbá aláìwàbọ̀ ní nǹkan ló wá ẹnẹ́jì lọ ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báyìí sìn mo mọ̀ pé lágbára ọlọ́run ogun tọ́lọ́run ti ṣe ẹni kò ní gbérí mọ́ ṣé wá rí hmm n tó dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí òun ni pé òun náà wá ń kó wọn mọ́ra òun kó wọn mọ́ra àwọn eléyìí náà wọ́n wá ń ṣe bí ejò tó rí oyin tó la inú wọn wá ń dùn láwọn ọmọ àwọn ọmọ òjẹrú ẹ̀ rí àwọn onídọ̀tí àwọn ọmọ òjẹrú ẹ̀ rí tí àwọn ọkùnrin onírú obìnrin tó dúró báyìí lẹ́ẹ̀lẹ́ rí ẹ wá ń ṣe bálabàla ààrá ló máa pa yín ọlọ́run bá ààrá ló máa pa yín. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe wù mí gangan ó yẹ kí n kó wọn lọ sí station ni bọ̀ tí n bá kó wọn lọ sí station bí ìgbà tí n fẹ̀dí ara mi síta ni hmm. nítorí pé ká tó wí ká tó fọ̀ àwọn pírẹ́sì lè bá mi gbé ìtìjú ló máa jẹ́ fún mi ló dẹ̀ máa jẹ́ fún ìyàwó mi ẹ wò ó ọlọ́run ọba nìkan ló ní ìdájọ́ lọ́wọ́ hmm. mo fà wọ́n lé kóòtù ọlọ́run lọ́wọ́. bọ̀dá ẹ má bà gbogbo ẹ ọlọ́run ẹ yọ torí tẹ bá ń gbójú ọ̀rọ̀ jẹ báyìí ọlọ́run ò ní kóòtù ẹ má jẹ́ káwọn wèrè lọ free ọlọ́run ò ní kóòtù kọ̀ọ̀kan tá a fẹ́ kó wọn lọ tó bá sọ pé ẹ̀ ní lọ police station a máa máa pe olúwo mi nítorí ọ̀rọ̀ yìí tọkànnà ló máa pa yín bẹ́ẹ̀ ti wà. ọ̀gá